Yorùbá Broadcasting Network. ẹ kàlẹ́ o ẹ kú àtòwúrọ̀ èyí ni àkójọpọ̀ ìròyìn lédè àbínibí tó ń dé sétí ìgbọ́ yín láti kàn ní Yorùbá Broadcasting Network àkọ́kọ́ rú ẹ̀ lórí YouTube tó yẹ pé àwa làkọ́kọ́ bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò ìròyìn lédè Yorùbá lórí ayélujára ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ máa tẹ subscribe button yẹn kẹ́ ẹ̀ dẹ̀ máa bá wa tẹ notification bell bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ní yàjóyàjó láti máa gba àwọn ìròyìn wa bó bá ti ń dé ṣùgbọ́n tàṣálẹ́ òní ó ní àkójọpọ̀ gbogbo ìròyìn tó ti jẹyọ láti òwúrọ̀ kùtùkùtù èní ti ṣe ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún 2021 olúmọ̀ọ́wá bàjìkì lóníròyìn ṣáájú àwọn kókó kòkó kókó tó jẹyọ lẹ́nìí tó fẹjú nínú àwọn òwe ìròyìn tí gbogbo ìròyìn sì gbé gbòòyẹnu dáadáa àkọ́kọ́ rú ẹ̀ nìròyìn lẹ́yìn tó ní látàrí bí àwọn oníkànrànjọ́gbọ́n àwọn agbénipa àti àwọn onísùmọ̀mí bí wọ́n ṣe ń da gbogbo àìsí ètò ààbò láàmú lórílẹ̀‐èdè nàìjíríà ó ṣeé ṣe ó kí ọjọ́ ọ̀la orílẹ̀‐èdè nàìjíríà kó má lè débì kankan mọ́ o èmi kan mo sọ o àjọ àgbáyé tá sí united nations àwọn náà fi ìkìlọ̀ síta ká ṣe òótọ́ tọ́ kó tó di pé orílẹ̀‐èdè nàìjíríà yóò wọ inú ẹ̀rẹ̀ àkọlé míì ló ń jẹ́ kó di mímọ̀ ìpè ẹgbẹ́ àwọn ọ̀dọ́ kan ní agbègbè òkè ògùn ni wọ́n ti ní ẹ wò ó pípààrà Gumi lọ sí Ìgbòho ó léwu ni o àfi bí ẹni pé ó tún kó àwọn oníkanàjọ́gbọ́n láti ẹkùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà padà wá sí òkè ògùn àwọn ọ̀dọ́ wọ̀nyí wọ́n tún ti ní ẹ fòfin gbé Gumi lórí àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tó ń sọ jáde pàápàá jùlọ ní agbègbè Ìgbòho ó ṣeé ṣe fúrílẹ̀-èdè nàìjíríà láti ṣe ètò ìdìbò orí ayélujára ta ló sọ ilé èdè mímọ́ gómìnà kan lórílẹ̀-èdè nàìjíríà ló sọ bẹ́ẹ̀ àwọn àmọ̀tẹ́kùn wọ́n mà ti dóòlà àwọn mẹ́sàn-án nínú àwọn méjìlá tí wọ́n jí gbé ní ìlú Ondo ọjọ́ iwájú orílẹ̀-èdè nàìjíríà ó ń mì lẹ́sẹ̀ àjọ United Nations ni wọ́n sọ bẹ́ẹ̀ ìlú Owerri dákẹ́ rárárárá o bó tilẹ̀ jẹ́ pé aláṣẹ Muhammadu Buhari ó yọjú síbẹ̀ lánàá ti ṣọjọ́ kẹsàn-án ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀ máa gbọ́ tá a bá dé padà àwọn wọ̀nyẹn ni kókó kòkòkókó tó jẹyọ tó sì dàbí ògèrè tí mo kọ́kọ́ yọ fún yín tí n bá dan tọ́mì tí n bá lọ sókè lọ́hùn tí bá dé padà ẹ mọ̀ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ bó ṣe jáde lónìí gangan àti bí wọ́n ṣe kà á sọ́tì gbọ̀nyín àgbéyẹ̀wò ròyìn ni ẹ̀ ń wò lọ́wọ́ ní ìkànnì Yorùbá Broadcasting Network. orúkọ mi ni yèyélúwà bíyẹmí àjàdí àìná òròsì mo ń ké sí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ràn èdè abínibí ẹ máa wo Yorùbá Broadcasting Network ó pọ̀ jù yorùbá broadcasting network fún ìgbédìde àṣà yorùbá. ẹ káàbọ̀ padà ìkànnì yorùbá broadcasting network náà lẹ̀ ń bọ́ sí lórí àgbéyàwó ròyìn ṣùgbọ́n bẹ́yìn bá ṣe ń wò ó báyẹn ẹ máa rí nọ́mbà whatsapp tó ń rìn lórí ojú fọ́nrán yẹn bó ṣe ń darapọ̀ yẹn ẹ̀yin ẹ ṣáà tẹ ybn kẹ́ ránṣẹ́ sí inú fọ́nrán tí ó wà lójú wòran yìí láti darapọ̀ mọ́ wa láti máa gba àwọn ìròyìn wa ní yàjóyàjó bó ṣe ń sọ tó ń bọ́lẹ̀ bí àpò ẹ̀wà àti pé àkójọpọ̀ ìròyìn ìròyìn èdè Yorùbá àwa la ń bẹ̀rẹ̀ tá a sì ń já sí lójoojúmọ́ ẹ gbọ́ àwọn ìròyìn ọ̀hún bí mo ti mẹ́nu bà á lẹ́ẹ̀kan sí i ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà ó mì lẹ́sẹ̀ pẹ̀lú onírúurú àkọlù àwọn oníkanranjọ́gbọ́n tó ń wáyé lẹ́kùn àríwá orílẹ̀-èdè nàìjíríà àjọ àgbáyé United Nations ló sọ̀rọ̀ ẹ́ di mímọ̀ ó ní àjọ àgbáyé tí gbogbo èèyàn mọ̀ sí United Nations ló ti ń fi ìkìlọ̀ sígboro pẹ̀lú àṣẹ àti ìlànà fún ìjọba àpapọ̀ láti dẹ́kun gbogbo làásìgbò àti àkọlù àwọn oníkanranjọ́gbọ́n ló fi ń sọ wípé ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà àti ìdàgbàsókè ẹ̀ ó ń mì lẹ́sẹ̀ wọn ni bí ọ̀rọ̀ ṣe ń lọ báyìí tí àwọn oníkanranjọ́gbọ́n ti sọ̀rọ̀ àwọn ní mẹ́ta tẹ́ ń kọ́bọ̀ nípa ṣíṣe àkọlù sí àwọn ilé ẹ̀kọ́ wa gbogbo pàápàá jùlọ ní àwọn àwọn ìpínlẹ̀ bíi katina Kaduna Borno Samfara tí gbogbo àwọn ilé ẹ̀kọ́ fi ń di ìtọ́ǹtìpa láti lè dóòlà ẹ̀mí àwọn ọmọ táwọn ajínigbé ń gbé ní àjọ United Nations náà fi wá ń jẹ́ kó di mímọ̀ èpè ẹ wò ó tí ò bá di sí àti mọ́ ọjọ́ iwájú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ó ti ń mì lẹ́sẹ̀ ni o òun ni wọ́n ṣe wá ń fìkìlọ̀ ránṣẹ́ sí aláṣẹ Muhammadu Buhari àti ìṣèjọba tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ìpè ẹ̀jígìrì láti wá ìyanjú sí gbogbo làásìgbò àwọn oníkanranjọ́gbọ́n lẹ́kùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà ìjínigbé ìpànìyàn àti àwọn onísùmọ̀mí ẹlẹ́sìn bókobòko tá a mọ̀ sí Boko Haram kí gbogbo ẹ̀ kó dópin àìjẹ́ bẹ́ẹ̀ ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà ó ń mì lẹ́sẹ̀ United Nations àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ ìròyìn eléyìí tó tún jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ àwọn ọ̀dọ́ láti òkè ògùn lábẹ́ agbòòrùn alliance for òkè ògùn development aod ni wọ́n ti ń fi ẹ̀sùn kan sheikh ahmad gumi bí ó ṣe wá sọ ìgbòho di ibi tó ń lọ lóòrèkóòrè wọ́n ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gumi bẹ̀rẹ̀ sí ní pààrà ìgbòho bí ẹni lọ mú aṣọ níbẹ̀ àbó lọ ń raṣọ nígbàgì wẹ́ẹ̀ ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé ahmad gumi ńṣe ló ń kọ́ ilé ẹ̀kọ́ sí ìgbòho ní abẹ́ ìjọba ìbílẹ̀ இதில் oore ló pé ní ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó dìmọ̀ ipò iṣẹ́ ribi sheik ahmad gumi bó ṣe ń pààrà ìgboro àti òkè ògùn yìí àfàìmọ̀ kó má di pé àwọn oníkanranjọ́gbọ́n láti ẹkùn àríwá orílẹ̀-èdè nàìjíríà àwọn fúlàní dáràndáràn tá a mọ̀ sí darandaran tí wọ́n ti lé lọ lọ́jọ́sí ni ó fẹ́ máa fi ọgbọ̀ngbọ́n èjèèjì dá wọn padà sí agbègbè ọ̀hún òun ni tó ń jẹ́ adarí ẹgbẹ́ aod ọ̀túnba abiodun fàṣásí nínú ọ̀rọ̀ fi léde ló ń sọ yìí pé Ṣèyí Gumi lílọ ẹ̀ àti bíbọ̀ ẹ̀ sí Ìgbòho láti ṣe àgbélárugẹ fún ìdàgbàsókè àwọn Fúlàní tí a mọ̀ sí Fulanisation agenda òun ni wọ́n pè ó wọn ni ó wà lára àwọn tó ń ti ètò yìí lọ sókè ni o ló ṣe fẹ́ máa kó àwọn Fúlàní àwọn ọ̀daràn tí wọ́n ti lé kúrò lókè Ògùn padà wá bí ọgbọ́n bí ẹ̀wẹ̀ ó ní ìròyìn yẹn tó ń jẹ́ kó rí mọ̀ pé àwọn ọ̀dọ́ wọn fi ẹ̀sùn kan Gumi o wọn ló ti fẹ́ máa kó àwọn oníkanranjọ́gbọ́n padà sí òkè ògùn lára àwọn òròyìn míì tó tún jáde lẹ́nu àwọn ọ̀dọ́ tamọ̀ sí Alliance for òkè ògùn development ni wọ́n tún ti ń jẹ́ kó di mímọ̀ tí wọ́n sì ń sọ fún ìjọba àpapọ̀ lábẹ́ aláṣẹ muhammadu buhari ipe sheikh egumi tó jẹ́ ẹni èèwọ̀ ni àbí ó jẹ́ni tó bu ọ̀wọ̀ sára débi pé ìjọba àpapọ̀ wọn ò lè ráwọ́ tó wọn ní gbogbo àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tó ń jáde lẹ́nu gumi sí ìjọba àpapọ̀ àti bí àwọn oníkanranjọ́gbọ́n bí wọ́n ṣe ń lágbó lágbára sí i wọ́n ní ó tó torí ẹ ò dẹ̀ fòfin gbégún mi kó yé dà wá ní dàkúdà mọ́ lòun ní ọ̀rọ̀ yẹn tó tún jáde lẹ́nu àwọn ọ̀dọ́ yìí látàrí ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ìròyìn lẹ́yìn náà ló ń jẹ́ kó di mímọ̀ èpè ikọ̀ àwọn àmọ̀tẹ́kùn wọ́n mà dóòlà ẹ̀mí àwọn mẹ́sàn-án nínú méjìlá tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ondo ṣé àwa náà la kọ́kọ́ já yín sí i nígbà tó jáde ní yàjóyàjó nínú ajá àbálẹ̀ ìròyìn wa tí a ń jẹ́ kó di mímọ̀ pé àwọn tí wọ́n jẹ́ mẹ́sàn-án nínú àwọn èrò ọkọ̀ àwọn mẹ́sàn-án nínú èrò ọkọ̀ tí wọ́n gbéra láti ìpínlẹ̀ èkó tí wọ́n gborí lé ọ̀nà àbújá ṣùgbọ́n gbà tó máa dé ìdó àní ìyẹn ojú òpópónà ìdó àní sí àfárì ní àrífí ní àkókò ibẹ̀ ni àwọn oníkanàjọ́gbọ́n agbébọn ni wọ́n ti yalu ọkọ̀ akérò ẹlẹ́ni méjìdínlógún náà tí wọ́n sì kó àwọn ènìyàn bẹ̀ tí wọ́n kó wọn wọnú gbó ṣùgbọ́n wọ́n ní orí yọ àwọn kan ṣùgbọ́n àwọn méjìlá tí wọ́n kó wọgbó ọlọ́run ti yọ díẹ̀ lára wọn o àwọn àmọ̀tẹ́kùn wọn bọ́ sójú iṣẹ́ ní agbègbè ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ adarí fún àjọ àmọ̀tẹ́kùn ìyẹn àwọn ikọ̀ elétò ààbò fún ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tí a mọ̀ àmọ̀tẹ́kùn ni wọ́n dìde ní ìpínlẹ̀ Ondo tí adarí wọn ọ̀gbẹ́ni Adétúnjì Adélẹ́yẹ tó fi ìròyìn náà síta pẹ̀lú ẹ̀rí wípé ẹ wò ó nígbà tí àwọn ikọ̀ ọ̀hún ìyẹn ikọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n wọnú igbó ìdó àní àti gbogbo àfírí àkókò ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àti wá wọn jáde pé lọ́wọ́ báyìí wọ́n ti rí àwọn mẹ́sàn-án gbà padà pẹ̀lú ìgbàgbọ́ pé láìpẹ́ jọjọ àwọn mẹ́ta tó kù àwọn á gbà wọ́n sílẹ̀ pẹ̀lú ayọ̀ àtàláfíà òun làwa náà ní ìkànnì Yorùbá Broadcasting Network la fi ń lo àwọn àmọ̀tẹ́kùn láti ìpínlẹ̀ Ondo pé ẹ káre ẹ kó ṣe láṣẹ Olódùmarè ló ọ̀sẹ̀ tá a wà yìí wọ́n ní jí gbé o gbogbo ń lọlé kò délé ó ń roko kò dóko kò ní jẹ́ ìpín wa láṣẹ Ọlọ́run àná níròyìn eléyìí ṣùgbọ́n gbogbo ẹ̀ ló jọ̀rọ̀ ìròyìn lónìí gangan ni o wọ́n ní lánàá ti ṣe ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ìlú Òwèrì ńṣe ló dá páropáro bó tilẹ̀ jẹ́ pé aláṣẹ Muhammadu Buhari ó lọ ṣe àbẹ̀wò sí ìlú Imo tó sì jẹ́ pé Òwèrì gangan ni ọkọ̀ bàálù tó gbé baba láti ìlú Àbújá ló balẹ̀ sí gùdẹ̀ ṣùgbọ́n kàkà kí wọ́n fìlù àti fọn kí wọ́n fi pàdé aláṣẹ Muhammadu Buhari onílé ó gbélé ìyẹn ìpè tí àjọ IPOB tí wọ́n pè láti fi ẹ̀rúnú wọn hàn sí bí aláṣẹ àtìṣèjọba ẹ̀ bí wọ́n ṣe ti ẹni tó jẹ́ adarí wọn àti ọ̀gá wọn nínú IPOB ìyẹn Mazi Nnabi Kanu mọ́lé látàrí pé ó ń jìjàgbara láti gba òmìnira fún àjọ Biafra ni wọ́n ní ẹ wò ó ẹ̀yin tiwa ní ẹ̀yin ọmọ Ìgbò ẹ jókòó sílé ẹ jẹ́ kí Buhari àti àwọn gómìnà nìkan kan máa dá ètò wọn bẹ́ẹ̀ ló mà ṣe rí o gbogbo ilé ìfowópamọ́ ó wà ní títì pa gbogbo ojú òpópónà náà ó dá róróróró ni o kò sẹ́ni tó lè lọ pàdé aláṣẹ láti kí káàbọ̀ bí kò ṣe ikọ̀ àwọn ìṣèjọba nìkan ni wọ́n ṣe é ó níròyìn ẹ̀ o tó ní àwọn ọmọ Imo àwọn ọmọ òbèrè wọ́n gbọ́ràn sí àjọ IPOB lẹ́nu ni o gbogbo ẹ̀ ó dá páropáro láì tiẹ̀ fi ti aláṣẹ ṣe ìròyìn lẹ́yìn náà tó jàrọ̀ ìròyìn lẹ́nìí ni ó ń jẹ́ kó di mímọ̀ wípé ó mà ṣìṣe ṣe sẹ́ a lè ṣe ó pọ́síbù gẹ́gẹ́ bí àṣẹ lẹ́yìnbó lórílẹ̀‐èdè nàìjíríà láti ṣe ètò ìdìbò orí ayélujára ẹni tó jẹ́ gómìnà ìyẹn El-Rufai ló sọ bẹ́ẹ̀ wọ́n ní gómìnà Nasir El-Rufai ti ìpínlẹ̀ Kaduna ló ti ń jẹ́ kó di mímọ̀ ó ní kò sóhun tí ò ṣe é ṣe lórílẹ̀‐èdè yìí àfi tá a bá tò dáadáa ó ní bí ètò ìdìbò ṣe ń bọ̀ lọ́nà lọ́dún 2023 ó ní ó ṣeé ṣe fún orílẹ̀‐èdè nàìjíríà láti ṣe ètò ìdìbò orí ayélujára nítorí pé ètò ìdìbò ìjọba àpapọ̀ táwọn ṣe ìjọba ìbílẹ̀ èyí táwọn ṣe kọjá ní ìpínlẹ̀ Kaduna àwọn ṣe é pẹ̀lú lílo fọ́nrán ojú òpó ayélujára tí ó sì lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ wọn ni kí ló wá dé tí ò ṣe ṣe é ṣe ẹ̀rùfà tó ń sọ̀rọ̀ yìí di mímọ̀ pé ẹ wò ó bó bá tilẹ̀ pọ́síbù tó ṣe é ṣe ní ìlú Kaduna ìyẹn ní ìpínlẹ̀ wa láti ṣètò ìdìbò ìjọba ìbílẹ̀ pẹ̀lú fọ́nrán ayélujára àwa náà lè ṣe gbogbo ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wò ó ẹ má sọ pé kò ṣeé ṣe o ó ṣeé ṣe fórílẹ̀-èdè nàìjíríà láti ṣètò ìdìbò ayélujára El-Rufai òun ló sọ bẹ́ẹ̀ ẹ wò ó kí n tó máa dánu dúró ẹ jẹ́ kí n tún máa mú àwọn àkórí yìí fún yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan èjèèjì àwọn ọ̀dọ́ láti òkè ogun wọ́n fi ẹ̀sùn kan Gumi o ìpèsè ló tún kó àwọn onísùnmọ̀mí àwọn oníkanranjọ́gbọ́n padà wá sí òkè ogun láti wá máa tún yọ wọn lẹ́nu ni o bẹ́ẹ̀ ni wọ́n tún fi òfin gbé e. ìjọba àpapọ̀ ẹ̀ bá wa gbé Gumi o àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tó ń sọ pàápàá jùlọ sí àdúgbò àti ìlú Ìgbòho wọn ni ó ti pọ̀ jù ẹ̀ bá wa fi òfin gbé e àkọlé ìròyìn míì tó tún jẹyọ lẹ́nìí ni wípé ọpẹ́ o àwọn àmọ̀tẹ́kùn wọn dóòlà àwọn mẹ́sàn-án nínú àwọn méjìlá tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ondo ìròyìn lẹ́yìn náà tó jáde láti ẹnu àjọ àgbáyé táwọn sí United Nations ló ń jẹ́ kó di mímọ̀ èpè ọjọ́ iwájú orílẹ̀-èdè Nàìjíríà ó ń mì lẹ́sẹ̀ ó ń mì lògbòlògbò kò sú ọ̀pọ̀ ọjọ́ iwájú wa ó máa dáa torí àwọn oníkànrànjọ́gbọ́n àti àwọn oníkànmọ́sìkì tí wọ́n yọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu ìlú Òwèrè dá páropáro bí àwọn IPOB bó ṣe pàṣẹ kó nílé ó gbélé bó tilẹ̀ jẹ́ pé aláṣẹ Muhammadu Buhari ó yọjú síbẹ̀ láti lọ́ọ́ ṣaṣọ lójú àwọn ètò kankan bí ọkọ̀ bá rògùn bó bá rọ̀ṣà yóò fàbọ̀ fẹ́lẹ́ èbúté ni elébùté tèmi ní láṣálẹ̀ tòní lórí àgbéyẹ̀wò ròyìn lédè àbínibí níkànnì Yorùbá Broadcasting Network àkọ́kọ́ rú ẹ̀ lórí YouTube àti lórí social media ẹ wò ó ẹ máa darapọ̀ mọ́ wa ẹ máa tẹ subscribe button yẹn tẹ bá ti ń tẹ̀ ẹ́ ẹ̀yin náà like ẹ̀ ẹ tún lè fi comment yín tó lóyìnbó ń pè pé ẹ fi ọ̀rọ̀ ọkàn yín ẹ fi ránṣẹ́ sórí ẹ̀ nípa lílo èdè abínibí tiwa gangan láti fi kọ́ jáde kájọ kà á kájọ gbé èdè yìí lárugẹ kẹ́sì wa máa tẹ́ notification bell ìyẹn aago tó ń bẹ lókè òun láti máa gbà á tí àwọn ètò ààbò ṣe ń wọlé ní yàjóyàjó yóò lè máa kàn yín lọ́wọ́ ẹ̀yin náà wá bẹ̀rẹ̀ sí ní bá a pín pínpín là á pín o kẹ́yìn náà lè dẹ́pọ̀ inú ẹ̀ láṣẹ Èdùmàrè èdè Yorùbá kò ní dì àṣà wa kò ní di ohun tí a máa tẹ̀ mọ́lẹ̀ láṣẹ Èdùmàrè oorun ayọ̀ ní gbogbo ọ̀sùn Kẹ́hìndé Fọlárìn òun lóòtú ètò Olúmọ Àbàdìgín ló ti múròyìn wá sétí gbọ̀nyìn láṣàlẹ̀ tòní ìpàdé wa ó tún di lọ́la ọjọ́ àbámẹ́ta fún àjèrè ìròyìn níbi táwọn ti máa ṣe àgbéyẹ̀wò gbogbo àwọn ìròyìn tó ti ṣẹlẹ̀ àti ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tá a mú yìí ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa lọ níkànnì Yorùbá Broadcasting Network àkọ́kọ́ rú ẹ̀ ní orí ayélujára orunre làwọn sùn. Yorùbá Broadcasting Network fún ìgbédìde àṣà Yorùbá.